الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدبه الوباوة أترى عليكم إكيولون أتيانوري وبا النبوة محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà ànábì náà tí ó fi dídọ́ gbẹ̀ǹgbẹ̀ alikiyama olùwà masa ka ilé àtẹ̀yìn náà kúnnú àwọn tí ó sori rẹ̀ bẹ́ẹ̀ àmín lẹ́yìn náà mo kí gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà mi lọ́kùnrin àti lóbìnrin ní kílẹ̀ gbogbo àdúgbò yìí ìparí ní èkó wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú. No àwọn ìjókòó tí e sábà pọ̀ ó sì dùn mọ́ mi gbẹ̀yìn náà ní oṣù mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀ máa dóru ìjókòó báyìí ìwà àmọ̀bọ́yá gbogbo oṣù mẹ́ta mẹ́ta tẹ́ ẹ bá jókòó yìí náà marital discord náà lẹ́ẹ̀ máa jíròrò alhamdulilayi ó yẹ ó di pẹ́ńlẹ̀ àbí discord tó kù yín pọ̀ ẹ́ but mo mo nígbàgbọ́ púpọ̀ pé níta bá ń bára wa sọ lóṣù mẹ́ta mẹ́ta bí ọ̀tí ẹ̀tàn lẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ ni yóò kú torí náà inú tèmi náà dùn púpọ̀ láti kópa nù ìdókòó tòní. Ah, irun tẹ́mi ò rí kí ọwọ́ pọ̀ nírú ìjókòó yìí tó sì ṣe pàtàkì púpọ̀ nítorí pé gbogbo ẹni ọ̀ya dáadáa àtẹnudọ́yà yìí tí ọ̀dà ilé kan ló ti jáde bí ilé yìí bọ́ba ti rí ọ̀sọ́gbọ́n rẹ̀ á kẹfin rẹ̀ lára gbogbo ọmọ tó jáde ní irú mọ̀lẹ́bí bẹ́ẹ̀ òun ni mo fi kí ẹ̀yẹ elétò yìí pé olú ọ̀sán ilé ẹ̀sán dáadáa o gbogbo ìgbìyànjú yín yìí ọlọ́wọ́ wa jẹ́ kó ṣe sóore àwùjọ mùsùlùmí irun tí ẹ̀yin gbé kalẹ̀ yìí ọlọ́run ó jẹ́ ọ fa ọ̀pọ̀lọpọ̀ dáadáa sáwùjọ mùsùlùmí bí bá ti dùn tí ìfọ̀kànbalẹ̀ ń bẹ ní mọ̀lẹ́bí mùsùlùmí insha allahu ta'ala iṣẹ́ díẹ̀ ni ó kù kọ́dà tí àáfàá tí ó ṣe wá sí iṣẹ́ díẹ̀ ni ó kù tí ó ṣe torí pé nílé a ti ṣiṣẹ́ púpọ̀ lára ẹnì kọ̀ọ̀kan kó tó jáde sí àwùjọ àmọ́ tá a bá ní tanra wa gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti wí ẹ̀rí pé mo bí pé ó yẹ kí marital discord ó ti tán kò lè tán àmọ́ abẹ lọ́kọ́ máa dínkù náà torí gẹ́gẹ́ bí ẹ̀dá mọ́nìyàn amakẹ́mi tó bẹ̀rẹ̀ sí ni máa sọ ẹnu wọn bá ń tí ọlọ́mba ní kí àsìkò ọgbà wá kọ́lọ́nkọ́ mẹ́sàásì ń rọrùn fẹ́mi tí ń gbé àtẹ̀yìntẹ́ gbọ́ náà. mo fẹ́ àkọ́kọ́ prepare mind ara wa fún kankan. ọ̀nà bá a ti yanjú èdè àìyedè lọ́kọ-láya èyí táwa jòkó ní mọ́sálásí pọ̀nrí tá a fẹ́ sọ yìí òun ni tọ́lọ́hún wí àtẹ̀yí tí anabiwa Muhammadu sallallahu alaihi. ẹ̀rí bẹ́ẹ̀ yẹn bá wá ṣe tán tọ́fẹ́ kí ọlọ́run àtànẹ́bí ọ̀dá sí ọ̀rọ̀ òun àfi kó gbìyànjú sẹ́rí gbogbo àwọn nǹkan tí máa ta kótó lọ́wọ́n àti ta nẹ́bí òun gbìyànjú ọ̀pá jì. torí pọ̀pọ̀lọpọ̀ àgbọ̀rẹ̀ niyé lọ́kọláya mọ̀lẹ́bí òtòrò tọ́ba yẹ pé ní mùsùlùmí dúró lórí bóòlù ọlọ́run ti fẹ́ kí gbèsè ayé lọ́kọ láyà orí ọ̀pọ̀lọpọ̀ òṣòro tá à ń rí ya ní rí àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmùlá ti ń kọ́ kílẹ̀ tọ́ yàwó kíni tọkọ òun ni lórí fíìmù àbí àṣà kan tọ́wá látọ̀dọ̀ àwọn èbó gbogbooru àwọn eléyìí òun lọ́fà tó fi dàbí ìgbà tó pé ní bó ti yẹ ká bá àwùjọ àbílẹ̀ mùsùlùmí kó tó kan àwùjọ àmàgbà bẹ́ẹ̀ mo bẹ lọ́n fún gbogbo wa wípé gbogbo nǹkan míì téèyàn bá àti ilé mà tó ti wà lórí rẹ̀ tẹ́lẹ̀ kó tó wá wá sí tàárọ̀ yìí dákun bẹ lọ́hùn kí o lè jù ú lẹ̀ kó o lè wá gbọ́ bó o lọ́lọ́run ti fẹ́ bó o là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam bó o ní ọ̀pá wa láṣẹ rẹ̀ torí kéèyàn kàn má wàá gbọ́rú tọ́lọ́wọ́n àti tànẹ́bí pé àwa fi wọn èyí tá a ti máa gbọ́ tẹ́lẹ̀ o àwọ̀ èwo là á lò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti bárò àníyàn bá wá wá sí tọ́lọ́wọ́n àti tànẹ́bí ó súnmọ́ kọ́ wúlò fún o ọlọ́run kọ́ mọ́sá ṣe wá bá àwọn aṣáájú dáadáa tí máa tọrọ pé allahumma ja'alna mimman yastami'u al-qawla fayattabi'u ahsana ọlọ́run kọ́ ṣe wá nú ẹni tí ó gbọ́rọ̀ tí ó sì tẹ̀lé ọlọ́run máa jẹ tí wọ́n dàbí ẹni tí ọ̀rọ̀ gba etí ọ̀tún wọlé tí ó sì gba etí ó sì jáde eléyìí làkọ́kọ́ ọ̀rọ̀ àkọ́sọ tí mo fẹ́ sọ fún wa ẹ̀ẹ́kejì. E bí n ti ń rí ẹ̀yin tẹ́ wà wájú mi yìí àwòrán tí mo yà sí ọpọlọ mi kí n tó débi báwọn tí ń bọ̀ wá bá sọ̀rọ̀ ọfẹ́ yàtọ̀ díẹ̀ èmi ṣe báwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pilẹ̀ wípé tọ́ afẹ́ wọnú àwùjọ ọlọ́kọláyà o bó láti gbomi rẹ̀ kaná kí discord ọmọ mọ̀ ṣẹlẹ̀ àmọ́ wọn á rí kọ́kọ́lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ wájú mi yìí kọjọ́ bẹ́ẹ̀ àmọ́ àrí àwọn tọ̀hún náà tọ̀ méjì àwa méjèèjì náà láwa bára wa sọ̀rọ̀ lónìí insha allah ta'ala àti ẹni ó ti jẹ́ ìyàwó ńlé ọkọ àtẹni tó ti jọ́kọ náà ọlọ́dún kan ọlọ́dún méjì kọ́dà bá a bá rọ́ lọ́sẹ̀ kan olóṣù kan bá a bá sì rọ́ lógún ọdún ọlọ́gbọ̀n ọdún. ọdún bákan náà gbogbo ẹni tí ń múra náà lọ́kùnrin ni lóbìnrin ọlọ́run ó ṣe rọrùn ká lè mẹ́nu bà tí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa nídòwò wa lónìí kó wá ṣe rọrùn fún wa bá a ti wí àtẹni tí ó wí àtàwa tá a gbọ́ lílo rẹ̀ ọlọ́pàá mọ́sá àjọ jẹ́ rọrùn fún wa. alihayatu zawjiya ìgbésí ayé lọ́kọláya. mo ní táwọn sọ ń bí ni pé bó lọ́lọ́wọ́ àtànàdùwà Muhammad sallallahu alayhi wa sallam ìlànà wo ni wọ́n là kalẹ̀ fún wa ká tẹ̀lé eléyìí la fi kọ́kọ́ lọ sínú al-Qur'an al-Karim olùwọ́ba ó júwe the marital life al-hayatu wípé bẹ́ẹ̀ bá fẹ́ mọ ìgbésí ayé lọ́kọláya nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀gbọ́dọ̀ má sí ń bẹ́ẹ̀ gbogbo ń tá a máa fi wákàtí kan àbí wákàtí méjì sọ̀rọ̀ ń bì lónìí lórí bá ti mọ òpó mẹ́tẹ̀ẹ̀ta yìí ni olùwàsọ̀nù Suratu Rum àyà ogún àtẹ̀yọ̀kan Suratu Rum a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وجعل بينكم مودة ورحمة títí dé parí àyà náà. wa min ayatihi olùwà nínú àmì àwa ọlọ́run nínú àmì ọlọ́run ni an khalaqa lakum min anfusikum azwaja látara látara yín náà láti dára yín lọ́pọ̀ láyà àwọn afọ onítẹ̀síru kalimam al-Baghawi wa ghayrihim inna Allaha ala kulli shay'in qadir kò sí ń dágbára ọlọ́run ọ̀ka láti ṣe ọrọ̀run fọlọ́run kọ́lọ́run ó pé nínú àwọn ẹ̀dá àwọn tó ń dá ọdẹ èèyàn ọdàlìjànú ọdẹranko àtòríṣiríṣi ìran bàbá ìkọlọ̀ ń tó létò ni pé béèyàn bá fẹ́ yàwó àlìjànú ni kọ́lọ̀ fẹ́ àbí bí àlìjànú náà bá lọ́kọ àbí kọ́ ọmọ ànábì àdámà bọ́lọ̀ bá tó bẹ́ẹ̀ àdé choice àmọ́lùwà ní kó lòun ò tó bẹ́ẹ̀ kọ́ bá a rọrùn min anfusikum òun ni gbogbo ẹni tí ń dàdàkúdà wò à ń sọkọ ẹranko ń sọkọ ajá wọn ti kú léèyàn torúkọlù wọn bá níbẹ̀ méjì tó ni pé min anfusikum aswaja èèyàn bí rẹ̀ náà ni ọ̀fẹ́ níyàwó ara àmì ọlọ́wọ́n bá ní an khalaqalakum min anfusikum azwaja olúwa ní kílódé tá a fi ṣe bẹ́ẹ̀ litaskunu ilayha litaskunu ilayha a dá ìyàwó àtọkọ látara àràn kan náà ní títorí pé kíni kẹ́ lè bá a ní ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ìfarabalẹ̀ láàrin ara yín. nínú tọ́lọ́hún ẹni ọlọ́run bá ṣàánú gbogbo létí ọba tí ì rí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sá àjò rí bẹ́ẹ̀. ara pillars tọ́lọ́hún fi mọ marital life tí ń wí nù asakanu kínú yẹn ọmọ bàjẹ́ ń ta kó sì máa dún rẹ̀ nínú pé ah, insha Allah bẹ́ẹ̀ bá délé ìyá lamayin bẹ́ẹ̀ni gbogbo kìíní yọ mọ̀rọ̀ tí ó sọ tí ó fi tí ó fi gbé gbogbo tí ń bà mí lulẹ̀ kọ́dà bí bàmí jẹ́ òun èkó oorun ti jọ òun ń gbàgbé ìpè nǹkankan lé mi wá láti ta mo ní gbogbo létí ọba rí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sá bá wa ṣe bẹ́ẹ̀ látàsìkò ìlọ gbogbo bitẹ́lẹ́yọ̀ ọba ti rí tí ò rí ń bẹ́ẹ̀ ọ̀kan nu pílà lówó ẹ wò gbèsè ayé anabuwa muhammad sallallahu alayhi wa sallam kàfígbà kàfígbà gbòòyì lè tẹ́sùkù nù ilẹ̀ yìí bita bá lè má anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí nǹkan lè níbẹ̀rẹ̀ dáwà anabuwa muhammad sallallahu alayhi wa sallam bàbá wa padà délé ìyàwó dáadáa ń bẹ́ẹ̀ yàrá wa Khadija radiyallahu anha ẹ̀dá kan ẹ̀yẹ yá wa ẹ̀yẹ ẹ̀gbọ́n wa ẹ̀yẹ àbúrò wa gbogbo ẹni tí ọkọ rẹ̀ ò dé délé kọ́ sọ pé nǹkan báyìí ṣe mẹ́ta ẹ̀ ṣe ìyàwó rẹ̀ o ẹ̀já bára wa sọ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá a bá wádìí bàbá ní akọ gàṣẹ referendum ní sè pé ta lè rújọ́ ntòsí ń ta fún ìyàwó rẹ̀ rí tó wọn ò tó bẹ́ẹ̀ pé ńgbà tí ọkọ bá ń sọ fún ìyàwó rẹ̀ pé a ò sì rí bí ẹni tí mo kówó fún ta lájọṣe bísínẹ́sì báyìí ló sì ṣe fún mi ńgbà pé sì tí ìyàwó wí ni pé wọn ò ní gbà yín wọn lè yàn máa ṣe díẹ̀díẹ̀ náà mọ̀ ẹ̀dàkùn sírù yìí wọn wàá gbà kó lè délé kó wí yóò fi rẹ́ra ni ìbànújẹ́ òun yóò máa gbé kìíní irú ìyàwó yìí náà wọ́n náà wà ní gbádùn máa gba ayé ṣe iṣẹ́ oúnjẹ tá a ṣe ò ńgbàtà àjàgẹ tó kò ní ntí bẹ́ẹ̀bẹ́ẹ̀ jújà lọ pílà ọ̀kan nù pílà sí marital life lẹ́tí wó níbi lẹ́yìn òsibítà ti lele tó fà dẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà ń dágbára Khadija ká Khadija ó sì pretend bí kò ń lágbára rẹ̀ yàrá sẹ́yìn náà wà ní Khadija dúró ń sọ fà dẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam kọ́ mẹ́ńtọ́ sẹlẹ̀ ẹgbọ́tàn malaika jibrilu ló wá bá anabiwa muhammad sallallahu alaihi wa sallam fi ghari hira khadija mẹni tí ń jẹ́ malaika jibrilu anabiwa muhammad sallallahu alaihi wa sallam kò experience rẹ̀ rí ọba lógìgì ọba anabi lẹ́rú sallallahu alaihi wa sallam ńgbọ wa délé anabi wa Khadija radiyallahu anha abọlọwọ ti ṣe gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin ẹgbẹ́ àbúrò wa ti ń wòye ẹ sàmì anabi ní kọ́rẹ́jì àti sọ gbogbo ntọ́ba bá ń ta ó ní kọ́rẹ́jì àti sọ fún yàwó ẹ̀ lé ẹ dákun gbogbo obìnrin tí ọba ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́lọ́ kò sí ọbẹ̀ akéyìn ò lè délé gbogbo ti lè gbogbo ti lè wò kó tó nìkan ti bá ní lójú ọ̀nà bí ti ń gbà bọ̀ wálé ni ní mọ̀lẹ́bí rẹ̀ ní kó lè délé kó pé ìyá alámọ̀ wà bàbá ṣe tán ti ọ̀sẹ̀ àmọ́ ẹ dákun bàbá ní ìtara wa ọ̀gbọ́dọ̀ jẹ́rú ìyàwó jẹ́ ọkàn fún bí mo ti wí lẹ́ẹ̀kan o ìgbà òun ò ní gbà yín ìwọ̀nba lèyàn máa ń ṣe ọ̀lẹ́tẹ̀ láàbà náà mọ́ irú ọkọ bí òní lè gbélé ọ̀sán tọkàn dà àmọ́ wa kàdí yóò rí bẹ́ẹ̀ fọ́gà wa lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá a ti ń bẹ lọ́kọ́kùnrin ọjọ́ ànábi bẹ́ẹ̀ náà làwọn ẹ̀ńkọ́rin jẹ ìyá wa náà kẹ́yìn náà ọjọ́ kàdí yá o. Khadija radiyallahu anha wa sọ fún anabi sallallahu alaihi wasallam kọmọntọ o ni mo fi ní kódà ntí ntí Khadija ọlágbára rẹ̀ yóò sì máa ṣèṣe pé gbogbo ọ̀nà kí n sàtú ọkọ mi nínú kí n jẹ́ kórì ntọ́lọ̀ níbi tẹ́sùkù nù ilẹ̀ ìhà pípé bí taba le kéèyàn ó le pé a ah, mi bá délé gbogbo ẹ̀ lọ́rọ̀ ìyànlá wa Khadija ti sọ fún anabi sọsọ lẹbíà ẹ má ń torí o àmọ́rù rẹ ká burú sallallahu Alaihi Wasallam, sallam ẹ má rú ẹni tó ní ọwọ́ yọjú sí o tẹ́rù sí ń bọ̀ yìí o àkàdíjà wa bẹ̀rẹ̀ sí ní ra anabi létí sallallahu alayhi wa sallam ìwọ tó ń ṣe báyìí ìwọ tó ń ṣe báyìí níṣẹ́ dáadáa níṣẹ́ dáadáa ìwọ́tọ̀ gbọ́dọ̀ rí kí tí àwọn kan fẹ́ kan fẹ́ dàrú àfi kọ́ sáré sí ìwọ́tọ̀ ń sànú èèyàn ìwọ́tọ̀ ń ṣe gbá ìwọ́tọ̀ ń sàwọ́ èmi ò kéwò àmọ́lọ́wọ́ ní rírun yìí kọ́ dààmú yìí lápèjúwe kọ́kọ́ kíyàwó ọmọ sọ bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀ pé a ẹ farabalẹ̀ wa ẹ farabalẹ̀ baba alámọ̀yìn ọlọ́run ò rí gbogbo orú ń tẹ̀yìn sí yìí kọ́kádàwò bá rú yìí èmi sáfà o àmọ́ gẹ́gẹ́ bí tá a gbọ́n wá sí i ọ̀dà bẹ́ẹ̀ lìtẹ́sùkùnú ilẹ̀ ìhà gbogbo létí sákànù bá ti kú ọlọ́kọ́mọ́sá bá wa dá sákànù náà padà torí pé bàbá ní tara wa kí n máa rìpíìtì ẹ̀ alukurani ní sọ̀rọ̀ o olúwa lẹ́nu tó ń mọ alihayat azawudiya lé lórí nu àwọn pílàsì marital life nu gbogbo aláṣẹ mọ̀ pé bó tilẹ̀ òkìlẹ̀ ó ṣe rìn tó ẹ̀yìn òpó kan bá ti yẹ̀ ń bẹ́ẹ̀. ile ne o lalafia ma akama wa kunlɔ da akama lɛ ama lɛ taisi akan akan abigbata ŋu esi owo ni afika wa bi okpo yi kɔra abaya ko ni na wa to gbogbo ɔda gbogbo taisi okpo yi ni ɛdza kɔkɔ gbe duwo kilo le wo pada le tɛsiko nu ilɛ yi ha pilɛ ilɛ keji waja'ala bainakum mawadda waja'ala bainakum ẹ̀rọ kò mo ti sọ àyà bíi tẹ́ ti rí o àyà twenty one nínú sóràtò kínní sóràtò Rum ẹ̀yin náà ẹ̀ máa tún kà lọ́kọ̀ tìyàwó ẹ̀ ẹ̀ kàlẹ́ ara ara yín pé àṣìbáyà yìí ti wí nìyí kí ló ti sọnù nù pílà tí ò jẹ́bi lè wá yìí ó tó pílẹ̀ ẹlẹ́ẹ̀kejì wàjà alábẹ́yìnà kún ọ̀wà dàtà sẹ́rí gbogbo bíi tí ọba ṣe léyìn náà ń bẹ́ẹ̀ á kàn máa dààmú ara wa ni. kí ni jẹ́ màá wá dá ìfẹ́ ọkọ gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ náà gbọ́dọ̀ fẹ́ràn ọkọ olúwa ló tó bẹ́ẹ̀ wàjà alábẹ́yìnà kún ọ̀wà dà gbogbo bíi tí ọba ti sí fẹ́ẹ́ bó ti lè wù kí ọkọ yóò máa ṣe wàhálà tó àbó lè jẹ́ dàkejì gan náà èyí ò rí ìyàwó mi náà gán kọ́dà lómi ọmọ sọ pé kọ́ lọ́wọ́ sì gùn mí nírú ìyá alágbọ̀nyín kọjá torí pé rí i pé obìnrin gidi ni àmọ́ wà láì tí ọba sì fẹ́ rẹ̀ lọ́kàn ọkọ ẹ̀ gbogbo ń dín sí wọn ò ní nítorí òun ní ara ń tá padà sọ gbogbo ń táwa náà tá a bá ti kẹ́fìn pé kò ní í sífẹ̀ẹ́ ń bí kódà Islam ò bí a bọ́ bẹ́ẹ̀ o torí pé inú òpó tọ́lọ̀ ní òun ma alihayat azawujiya ni pé wàjà alabaynakum mawaddatan ẹjẹ ń tọ́ra yín létí ìtàn kan lọ́sẹ̀lẹ̀ gbèsè ayé àdáwà Muhammad sallallahu alaihi wa sallam arákùnrin kan òun àtìyàwó ẹ̀ ẹrú làwọn méjèèjì tẹ́lẹ̀ ń lòrò Madina nínú ṣẹ̀ríà ẹrú lè fẹ́ ẹrú ọ̀la yìí kí wọ́n fi kóra wọn ní níjànú kí wọ́n jẹ́ oníhàlàlì ara wọn amófin tí ṣẹ̀ríà gbé kalẹ̀ ni pé ńjọ́ tí obìnrin bá ti dọmọlúàbí tọkọ rẹ̀ sì wà ní oko ẹrú láha àlùfíà láha àlùfíà ó kí relationship náà continue kò fẹ́ continue òun ni ó decide ìjọ náà. ọ̀kan náà àwọn ìyá wa Barira na ń pè ọjọ́ rẹ̀ ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ọjẹ́ ọ̀rẹ́ ìyàwó anabuwa gbà náà ni Barira Barira àtọkọ rẹ̀ wọ́n ti ń fẹ́ra wọn wọn wà lẹ́wù ńgbọ̀ ya wa Aisha rẹ̀ Barira fún rẹ̀ ìwọ náà kú òlóko ẹrú bàríra wá di ọmọlúwàbí rọ́bì ọlọ́run taala àdúgbò Eh, yàwó ẹ má bínú o bàbá ti sọ ti yá sọ tàwọn bàbá náà o níjọ́ òun ni bàríra rí i pé òun ò sí ní sítátọ́sì ọkọ òun mọ́ wípé òun ọmọlúwàbí ìwọ ẹrú à kíní yóò dópin lónìí àwọn ò fẹ́ra wọn mọ́ ọkọ̀ bàríra wa ọ̀rọ̀ kí là ń sọ lọ́wọ́ wàjá àlàbẹ̀ yìí náà kún mà wà dàtà ọkọ̀ bàríra wa lọ bá anabi sallallahu alayhi wa sallam nínú rìwáyà kan nù hadithi náà wọn ní kó tó di kọ́ lọ bá anabi sallallahu alayhi wa sallam ó ti bẹ bàríra dípò àyè kan débi pé bọ́ba bẹ̀ tàdé bàríra bá bínú jáde nulẹ̀ kò ní í mà tí ó fi sáré jáde lẹ́yìn ẹ̀ tí omi ó sì máa kán ní ojú rẹ̀ báyìí pé wọ́n fi hùn lẹ̀ ó tún wá lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ká nẹ́bí ọba òun bẹ́ẹ̀ ìyàwó òun bàríra pé òun fẹ́ràn rẹ̀ púpọ̀ kó lòun náà sì mọ̀ pé òun fẹ́ràn òun àbálọ àbábọ̀ gbogbo bá nẹ́bi ti sàkàwé ọ̀rọ̀ tó fún ìyá ńlá wa bàríra ẹgbẹ́ kí ni bàríra wíwá nẹ́bi nígbẹ̀yìn ọ̀rọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlàyé bàríra wíwá nẹ́bi wa Muhammad sọ̀rọ̀ sọ́nà pé àtàmóhù ní wa nẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà mọ́gbọ́n tẹ́ wí o sí asẹ́ ní àbímọ́ra asẹ́ ní àbíkíní anabi jirinu anabi jẹyàn pa o sallallahu alayhi wa sallam torí pé irú bàrírọ̀ gbọ́dọ̀ lẹ́nu kó tó máa bí anabi ń béèrè bọ́ba yìí pé ti rò ó lónìí ni gà anabi ọlọ́run ìyàwó rẹ̀ ló tún sọ ọ́dọ̀mọlú àbí sẹ́nu rẹ̀ gbá kí o tún máa gbé àṣẹ ni àbí mẹ́rin anabi sì dá lóhùn anabi ní innama ana shafi innama ana anabi ní ìsìnkú lásán ni o nǹkan lásán o sallallahu alayhi mo kàn rí i pé bọ́ bá wà lọ́dọ̀ ọkọ rẹ tó nífẹ̀ẹ́ rẹ tó báyìí ọ̀dà ìnàmá aná ẹgbẹ́gẹ́lẹ́ sì ti bàrí yọrọ fi lè la hajà tàbí kọ̀sọ́nà mi náà yàtọ̀ mi sọ̀tọ̀ lọ́kọ̀ àlẹ́ wàjà àlàbẹ̀ ìnákún mọ̀wájà gbogbo ntẹ̀yàn máa ní tí ó fi tẹ́ bàrí yẹ lárọ́ ọkọ rẹ̀ ṣetán kódà wọn ní nínú riwaayà kan látọ̀dọ̀ ibn abbas anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní ala ta'jab min hubbi zawji barira li barira wa min kurhi barira iyyahu òòrè mà nínú ìmà nínú ìmà ni pé bọ́kọ barira ti fẹ́ràn rẹ̀ tó yìí wá bí barira ti kórìí rẹ̀ tó wa ja'ala bainakum mawaddata nínú túlù ọba fi ṣe ìpìlẹ̀ marital life òun ni kọ́kọ́ fẹ́ràn ìyàwó ẹ̀ kí ìyàwó náà ṣe kínní ọ fẹ́ràn ọkọ sẹ́rí bí gbogbo tẹ́lẹ̀ yìí náà ìmọ̀ kò sí rárá àbí ń dínkù àwọn kan mi máa padà dífẹ́ nìkú á padà mẹ́nu bá insha Allahu ta'ala gbogbo àwọn ọ̀nà míì tẹ́wulẹ̀ máa wá rò pé àbí nǹkan yìí ní ń fàjà àbí nǹkan yìí ní ó jẹ́ kí mọ̀lẹ́bí ó dùn kò lè má jòun kò lè jẹ́ pílà yìí ní ń wó ní yìnrìn tẹ́ẹ̀mà kò lè máa wá lọ́wọ́ ọkọ kò lè máa wá lọ́wọ́ ìyàwó eléyìí pílẹ̀ ẹlẹ́ẹ̀kejì pílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ní ayé yìí kan náà wa ja'ala bainakum mawaddatan wa rahmah láàrin lọ́kọ àti láya rahama òun ni àánú kéèyàn láàánú yẹn kó ní kẹrẹ àwọn ẹlòmíín máa tó àárín yìí pé rahama ọmọ anabi hmm, òtún bẹ́ẹ̀ o wa rahama náà ni rahama torubaranda padà ẹ òun náà ni dókítà tó kù tí ń sọ lẹ́yìn eléyìí pé kí ni hayatu zawjiya kí làwọn gbọ́ yé ń pẹ́ kíni ń jẹ́ lọ́kọ láya èwo la yàwá pàtàkì jùlọ lẹ yorùbá yìí kí la wàá gbọ́ yí pé ń jẹ́ lọ́kọ tọkọ àtìyàwó ṣé báyìí lomi ò jíjó gẹ bàbá ọmọ wa kàn níbà ṣé bẹ́ẹ̀ náà ni Islam gbé kalẹ̀ rahma ó gbọ́dọ̀ wà láàrin ọkọ àtìyàwó kíyàwó láàánú ọkọ ẹ̀ kọ́kọ́ náà ṣe kí ni ọ̀làánú ìyàwó ẹ̀ gbogbo bíi tẹ́lẹ̀ yìí ọba ti sí àti sákànù àti màwádà àti rahma bí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba ti sí àbọ̀kan àbí méjì ọba sí ń bẹ́ẹ̀ gbogbo ń ta aláǹwí kò ní tán lẹ̀ o marital biscuit kọ́dà awulẹ̀ máa wá rò pé nǹkan míì ní ń fa àbí nǹkan míì ní ń fa bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ti wó wa ja'ala bainakum mawaddatan wa rahma àtúnbẹ̀lọ́ lẹ́ẹ̀kan sí gbogbo létí mẹ́tẹ̀ẹ̀ta yóò bá sí ọlọ́mọba wa dá padà ń bẹ nílé mùsùlùmí èyí tọ́kan àbí méjì ọba sí àbótí yín gbé àbótí bíkú ọlọ́nkọ́mọ́sá dé ara ìso dáadáa tá a fẹ́ kí wàá sí tòní yóò so ni pé kí wọ́n ó lè tún ma padà kọ́lọ́nkọ́mọ́sá sí rọrùn bẹ́ẹ̀. ká tó lórí àyà yìí ni olúwa ní khalaqa lakum min anfusikum azwaja ọlọ́run ní ada a padà sínú èdè lárúbáwá kọ́ bá yé wa ntoluwa pé ọkọ àtìyàwó ni kíni azwaja plural kíni zawju sẹ́rínú èdè lárúbáwá tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ èdè kùrẹ́sù tá anabi sọ. So àwọn kùrẹ́ṣù ọmọ yàtọ̀ láàrin zawuja wa zawujun la farqa bayna zawuja wa zawujun ìran lárúbáwá kan ni pé ìyàwó zawuja ọkọ zawuju amẹ́rin lókàtú kùrẹ́ṣù alati tahadada biha nabiyu sallallahu alayhi wa sallam la yufarriquna bayna zawujati wa zawuji lókàtà inú èdè tiwọn bí wọn bá pe ọkọ ní záwójú ọwọlé bí wọn bá pe ìyàwó ní záwójú ọwọlé inú èdè lárúbáwá tá a dẹbi sọ sallallahu alayhi wa orí eléyìí dàrú Kùránì fi ní aswaja hikima ńláńlá bẹnu eléyìí tọlọmọba ní ká gbọ́ yé gbogbo mẹ̀lẹ́bí tó bá gbọ́ eléyìí yé pẹ̀lú àwọn pílàsì mẹ́tẹ̀ẹ̀ta tọlọmọdà kọnu àyà yìí insha allah ta'ala kò ní sí discord láàrin wọn. àìgbọ́ eléyìí yé òun ní lead eh, to ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ra ẹni yé ti ń ṣẹlẹ̀. azawudu ètí wọ́n ń pè ní zawudu lédè Lárúbáwá òun ní nǹkan méjì nǹkan mélòó nǹkan méjì tí wọn ò lè ṣe láì ríra wọn ọ̀kan ò lè nítumọ̀ bẹ́ẹ̀ bá rí kíni bẹ́ẹ̀ lárí kejì lápèjúwe òun lè wọ́n pè ní a pair of something gbígbà tí yẹn ní a pair of shoe lápèjúwe ìtumọ̀ zẹ́wọ́dù nù o ká mú látara bàtà ẹsẹ̀ méjì bẹ́nìkan bá ní èsì téèyàn máa wọ bàtà ẹsẹ̀ méjì téèyàn bá rí bàtà kan náà kọ́wọ́ ó ti tó kọ́dà kọ́ dánú súnà o kakọ́ ìhùn náà anabi sọ̀rọ̀ sọ́lá bí bàtà rẹ̀ kan bá já ìkejì tí yóò ti já náà ìwúlẹ̀ ń bẹ kó fi kò mí ara ẹ̀kọ́ tá anabi kọ́ wa mùsùlùmí yẹn fi bàtà kan rìn pé ń rí bàtà mi rà ń bẹ̀ wọn sallallahu alayhi wa sallam ẹ ṣeun. mọ̀tìbí tá a lọ ni pé ẹ wo bàtà ẹsẹ̀ ọ̀tún àti bàtà ẹsẹ̀ òsì gbogbo bí a bá ti rí ẹnìkan kọ́dà gbogbo bá a ti jókòó yìí nísìnyí ọlọ́run ní já wẹ̀ bá a bá rí ẹnìkan tí ọwọ́ bàtà méjì o àmọ́ sí ọ̀tún náà ni méjèèjì àmọ́ ọwọ́ bàtà méjì ẹsẹ̀ òsì náà ni méjèèjì ẹ rí i pé àwa náà fọra pé nǹkan kan kèé séèyàn mọ́ àbí kèé séèyàn tó pé mọ́ òun ni ká yà lọ bẹ̀ òun lẹ́bi rí pé gbogbo ẹranko tí ń pèrè léèyàn tó ní kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin kóbìnrin ọmọ fẹ́ obìnrin kódò ti kú léèyàn wọ́n ti kú nìkíni wọ́n ti kú léèyàn òun lẹ́nìkan ṣe sọ́jú ní pé ńgbà wọn ní ọkùnrin ọmọ fọkùnrin obìnrin ọmọ fọkùnrin wọn wá ní torí pé ní human right pé ẹ̀tọ́ ọmọ èèyàn ni kó mú tó bá wù ipe ntàwa wa mọ̀ tí ń jọ́ mi èèyàn látìgbà tó ọmọ èèyàn ti ń jọ́ mi èèyàn kò sí irú eléyìí nínú wà tí ọmọ èèyàn máa ń wú ajẹ́pẹ́ ẹni tí ó bá béèrè human right ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ human being ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ èèyàn náà <laughs> lẹ́yìn tó bá jẹ́ èèyàn lọ́wọ́ á béèrè pé ẹ̀fún mi lẹ́tọ̀ọ́ mi àmọ́ gbogbo ẹni tó bá ti ṣe pé ọkùnrin ọkùnrin ní ń wù láti fẹ́ obìnrin obìnrin ní wù láti fẹ́ kò sí nínú ọmọ ànábì adama gidi azuwaja khalaqalakum min anfusikum azuwaja kọ́nsẹ́pì lọ́kọ àtìyàwó gbàgbọ́ránì ti describe ẹ̀ fún wa yìí òun ni pé nǹkan méjì tí wọ́n máa pè ara wọn nǹkan méjì tí wọ́n máa ṣe ni bíi bàtà ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì tó yẹ pé bí ọ̀kan ọ̀bá ti ṣe ń bẹ́ kódé kejì náà wúlò bàbá gbọ́ yí bẹ́ẹ̀. tọ ẹ ǹjẹ́ yìí wá rí bìkan tí bàṣẹ bàtà ẹsẹ̀ ọ̀tún tí ó ti máa díje pẹ̀lú bàtà ẹsẹ̀ òsì bọ́ ọ̀gbọ́dọ̀ dùn lọ. báwa ti sọ ìgbésí ayé lọ́kọ̀ọ́láyà dì lónìí náà òní mo nípa àwọn ìròrí kan tó wá látọ̀dọ̀ àwọn òyìnbó tá a kàn gbà gbogbo ń tẹ̀ kó bá ti ṣe lọ́dà òun ni pé àwa gbàgbé bólúwa ti describe lọ́kọ láyà nú al-Qur'an al-Karim wípé azwaja gbogbo àmà wa pé ntọkùnrin bá lè ṣe ẹ obìnrin náà lè ṣe ẹ ọkùnrin ẹ ẹnìkan òjò ẹnìkan lọ kò níbi bàbá gbọ́ ìsìlámù wáyé Ah, ọlọ́nà bí ọlọ́run ti ní òun gbọ́lá fẹ́yìn ọkùnrin lọ́nà bí báyìí òun gbọ́lá fẹ́yìn obìnrin lọ́nà bí báyìí òun wá ṣe yín ní kíni àzùwájá yóò níbi ọkùnrin yóò ti níbi obìnrin yóò sì níbi tóbìnrin náà ó ti níbi ọkùnrin ẹ máa wá ríra yín bí ẹni tí ń pé ara wọn kìí ṣe pé ni ti ń díje láàrin ara wọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó lónìí àgbóyé yìí ò sí mọ́ pàtàkì jùlọ láàrin àwa mùsùlùmí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èmi sì máa béèrè pé kí ló fà á tí ìyàwó fi máa dínlé kọ́ńkọ́rọ̀ máa dínlé rà tí ọkọ gbọ́dọ̀ mọ̀ kí ló fà á bí báyìí bá àti sí kínni àti sí ntí ń jẹ́ ọkọ àtìyàwó àti sí gbọ́yé tọ́ba pé ni wọ́n ríra wọn bíi ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì tí yorùbá ní a máa ń fi ọwọ́ wẹ́wọ́ lọ́wọ́ fi máa má irú eléyìí ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun lẹ́ gbọ́ pé kọ́dà ẹnu mẹ́ba débi ọ̀rọ̀ bàdà yọmọ wa lọ dáwọ́ pamọ́ sí ìdìbò ọ̀fẹ́ lọ mọ́kànù ọkọ rẹ̀ òsì gbọ́dọ̀ ńgbọ́ bá wa yá ni wọ́n wà ní kẹgbẹ́ rẹ̀ kó pé òun fẹ́ rẹ̀ ní òun fẹ́ rẹ̀ mọ́kànù lólówó kí ló dé ta bára wa débẹ̀ kí ló dé àwa mùsùlùmí ẹ wò gbèsè ayé anabu Muhammad sallallahu alayhi wa sallam ẹ wò gbèsè ayé àwọn sọhábà anabu Muhammad sallallahu alayhi wa sallam àwọn ríra àwọn bá Kùránì bó ti describe lọ́kọláya pé zawju ni bí a pair of of shoe tó yẹ pé ní bẹ́ẹ̀ ni ẹ ẹ tọ́ba ẹ kó ṣeéṣe bẹ́ẹ̀ tọ́lọ́mba ní yọ rọrùn bẹ́ẹ̀ anabi adama ń gbà tọ́lọ́ da tọ́lọ́hún ní dáyà la wa hawa ó ti ọlọ́run bá tọ́ da wa ó ti mọ̀ pé ọ̀rọ̀rùn kọkùnrin nìkan máa bẹ kọ́mọ̀síkìnì kọ́mọ̀sóbìnrin lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé nǹkan dínkù lára ọkùnrin obìnrin ni ó pè nǹkan kan dínkù lára obìnrin náà ọkùnrin ni o pè bàbá máa tọ́ra wa lókùn àwọn ọ̀nẹ́bí tá a ti sì gbọ́ ni pé ọkùnrin wa fẹ́ fi responsibility tiẹ̀ lẹ̀ lónìí ń gbajúmọ̀ tóbìnrin yẹ kí kọ́ gbajúmọ̀ ẹ̀yin ìyá wa náà ẹ̀yin náà bẹ́ẹ̀ mójútó tọ́ yẹ kẹ́yin náà mójútó mọ́ ibi ọkùnrin lọ òun lẹ́yìn náà fẹ́ ṣe kínni òun lẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀ bá a bá ti gbọ́ yé pé ní onítọ́lọ̀ yàn fún ọkọ ó sì ní tọ́lọ̀ yàn fún obìnrin tí í ṣe ìyàwó bẹ́ẹ̀ mi bá wá sojú ṣe tèmi tíyàwó náà sojú ṣe tiẹ̀ á wà jẹni tí ọmọ gbéra wa bíi ọwọ́ ọ̀tún tá a fi wẹ òsì azuwájà gbogbo ilé tí ọba rí bẹ́ẹ̀ ọlọ́kọ́mọ́sá àbáwájú orí bẹ́ẹ̀ torí náà eléyìí ni aya alukur'an karim tí ó júwe fún wa jẹnẹrali kí làgbọ́ yìí afẹ́rẹ́ ni lọ́kọ láya bó lọ́lọ́run júwe rẹ̀ bó làwa ń gbọ́ yé lónìí kọ́dọ̀ lọ́run tún wá sànù ó tún fi yé wa pé àwọn òpó kan wá ń bẹ tó pé lórí ẹ̀ lòun máa ìgbéyàwó ìgbésí ayé lọ́kọláya bẹ́ẹ̀ bá ti rí kan tó bá yin gẹ́nu àwọn òpó wọ̀nyí ẹ̀wà bẹ́ẹ̀ ti tún ṣe kọ̀sọ́gbọ́n mi gbogbo ilé bá ti wó ọ̀kan náà àwọn òpó ilé ẹ̀ máa wá dààmú ẹ̀ máa lọ wá ẹ̀ máa lẹ́yìn ni torina náà eléyìí ni aya al-Qur'an al-Karim tọ́lọ̀ fi báyìí mi rẹ̀ sọ̀rọ̀ mo ní gbogbo nǹkan yòókù tí ọba wa kù tá a máa wí yọ máa jẹ́ aya yìí gbogbo ń tá a máa sọ lónìí àti tẹlomi tó máa sọ òun ni pé gbọ́ yé kí ni jẹ́ záwùjú láàrin ọkọ àtaya kémi yóò péra wa ní àbí a máa bìdì. mọ̀wá asakan ìfara ìfa ìfọkànbalẹ̀ ìfarabalẹ̀ ìfayabalẹ̀ ó wà ní àwùjọ lọ́kọ àti láya mọ̀wádà kárífẹ́ wàràhàmà káànú wà láàrin wa àwọn ọ̀nà wo làwọn nǹkan wọ̀nyí nílé tó bá ti wá yẹn gẹ àbó ti kú òyányá àwọn ọ̀nà wo ni a fi dá a padà nínú ẹ̀rí inú Al-Qur'an Al-Karim àti lànà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òun láàmà wá kà fúnra wa ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan báyìí kọ́nà kọ́ mọ́sá sí wọn fún wa gẹ́gẹ́ bí mo ti wí ká má máa sọ ti bí ó ti kú nìkan ẹ̀rí ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń pilẹ̀ rẹ̀ náà bó lẹ́yìn ó sì tètè mọ àwọn pílàsì yìí tí ò ní jẹ́ pé ńgbà tíyàwó bá délé tán lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ máa sáré pé kò sí màwá dà kò sí rahama kò sí sakanu ọlọ́nkọ́ mọ́sá sànú wa o ẹ̀rí àkọ́kọ́ nu tí mo kọ kalẹ̀ ń bì èmi náà kọ kí n bá rẹ tí lé ní èjì àkọ́kọ́ ni takuwala takuwa Allah ìbẹ̀rù ọlọ́run nínú kutuba tá nabu wa muhammad sallallahu alaihi wa sallam tá nabi ṣe gbẹ̀yìn tá a gbẹ ní ahaji tá nabi ṣe gbẹ̀yìn hajjatil wada anabi ṣe kutuba ń bẹ kutuba náà dọ̀la la ma kà á torí kọ́kọ́lọ́kọ́ ẹ̀kọ́ la nẹ́bi kọ́ wa bẹ́ẹ̀ aranta nẹ́bi sọ́njọ́ yìí ni pé sallallahu alayhi wa sallam ittaqullaha fin nisa ittaqullaha fin nisa èyí àwọn ọkùnrin ní èyí bá wí ní ti torí pé ẹni tá a ma ké kankan tá a ma ké kíkan kíkan sí tiẹ̀ gbé bẹ́ẹ̀ wọ ọlọ́run òun lẹni tí a rí i pé ó súnmọ́ kọ́sàbòsí ẹni kejì ẹni tí a retí pábòsí ọ jáde látọ̀dọ̀ tiẹ̀ ìwọ̀nba ní bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ọmọ kì í ṣe pé aníkòun náà má bẹ̀rù ọlọ́run àmọ́ kí ló dé tà nẹ́bí fi àdírẹ́sì àwọn ọkùnrin látàrí pé kíni ọ̀pọ̀lọpọ̀ àbòsí tí máa wáyé láàrin lọ́kọláya ọwọ́ ọkùnrin lọ́pọ̀ jù lànàbí fi wá dájú ọ̀rọ̀ pa àwọn ọkùnrin pé ìtakùlọ́ha fìnnìṣà ẹbẹ̀rù ọlọ́run o ní ti torí pé kíni ọ̀pọ̀lọpọ̀ gbà léyìí tó pọ̀ táwa náà mọ̀ rí láwùjọ tá à ń gbé lónìí yìí bóbìnrin bá ti bọ́ sọ́dọ̀ ọ̀kan kí ẹ bá ṣe obìnrin tí ò ní bíbí kan àbí tí ò ní ròrí jinlẹ̀ kan kọ̀ ọ̀rọ̀ òun péje ń tó jáde mọ́ tọ́ba pé kéètì kò sí ọ lọ́wọ́ ọlọ́wọ́ ó ṣe jẹ́ fún ọ òun náà máa wó ń tiẹ̀ àmọ́ ìtọ́ pọ̀jù ni pé obìnrin ọmọ wa rò lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin bóun bá tún wá kò yín àyè ibo lòun bá tún tún lọ ìwọ má wàá rí ìwọn àṣọ opportunity pé òdebi ọmọ gbé ntọ́ba wù mí ni màá ṣe fún ọ anábìkí lọ fún ọ ittaqullaha bin nisa ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn ìyàwó yìí o ẹ má rí wọn rí i pé ẹ ẹ o ti dé gbó ẹ ẹ kí ni wọn wá sí mi ẹ ṣe o ẹ pé kò sí bí ọ lọ mọ pàtàkì jùlọ nínú àwọn ibi tí a ti gbàgbọ́ yé ìkìlọ̀ ànábì ilẹ̀ Yorùbá jẹ́ kan sallallahu alaihi wasallam nínú tọ́lọ̀ ń fún Yorùbá tí ò fún kọ́lọ̀kọ́lọ̀pọ̀ àwọn ẹ̀yà míì ó fi máa wọn tá a jọ ń gbé inú ibi tí máa ń nira láti ṣe òpinya láàrin lọ́kọláya ilẹ̀ Yorùbá jẹ́ kan àwọn ẹ̀yà míì bọ́ba lè túkọ̀ túká gbọ́dọ̀ àbóse lẹ́yìn ìjọ kan ìjọ méjì àmọ́ Yorùbá ó ti ro tàwọn ìdílé ìyá tàwọn ìdílé bàbá kọ́dọ̀ bọ́yọ̀ rẹ̀ rẹ̀ kan lọ́ọ́ dá sí nígbà tí wọ́n wà lọ́nà Yorùbá ó ròyìn náà gbá ah, kí n bá wàá ṣe lábẹ́yìn. irúbitẹ́lẹ̀ yìí bá wá ṣẹlẹ̀ ẹ ìwọ ọkọ mọ́ wàá rí rí pé kò ọ lọ ẹlòmíọ́ fi pàtàkì jùlọ ẹ ìtàkùnlọ́ àfi nìsa bọ́bá tiẹ̀ fi pọ́ ọmọ ti wàárín wọn ẹ ntí ọmọ fi halẹ̀ mọ́ obìnrin yìí nù pé kọ́dà ó lè pé ẹnìkan tó mọ̀ pé ọ̀fẹ́ràn obìnrin yìí lọ ọ̀dọ́ rẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ gbé sọmọ fún ní. ọmọ ẹjẹ ọmọ gbọ́dọ̀ ẹ ìtàkù lọha fìnnìṣà olùwàní ẹbẹrẹ Ọlọ́run o lára àwọn ìyàwó yín àti wí ẹ̀yin obìnrin náà bẹ̀rù Ọlọ́run lára wa náà o àmọ́ kí ló dé tí anabi sọsọlá fi dájú ẹbẹrẹ Ọlọ́run yìí pa àwọn ọkùnrin náà ẹjẹ ti wà dáa òun ni pé àbòsí tiwa lọ́pọ̀ ẹ̀yin lè rí rí pé à ìfẹ́ máa. kọkùnrin ọmọ wa rí irun lọ́pọ̀tunítì pé ntọ́ba wù ni bẹ̀rù ẹni ó ju ọ lọ o ẹ bá nàbí tún ti kìlọ̀ kan níbi ìbẹ̀rù ọlọ́run ẹnìkan na ẹrú rẹ̀ nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad tó ní kéèyàn kan bíyàn ìwọ̀n à ń gbọ́ tẹ́nìkan sọ lẹ́yìn rẹ̀ pé ẹ̀tẹ́kìlá ẹ̀tẹ́kìlá kọ̀ wẹ̀yìn ìsànà tiẹ̀ lọ ni ńgbàjọ́ tí tí anabi wí pé kọ́ bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta tí ò gbọ́ anabi wa fi kún pé lallahu aqdaru alayka minka alayhi agbára rẹ káàbí agbára ọlọ́run ká ọ ju bá agbára tiẹ̀ ti ká lọ ọba sáré wẹ̀yìn ọba wájà lẹ́rọ̀ sóòlù ọba sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ àríkpá nẹ́bí ní gbà wọn sọ̀rọ̀ pé bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ọlọ́run o eléyìí náà ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya kéèyàn má rí rí i pé ọ̀wá ń kápá mi wọn lọ́kọ lólórí aya ittaqullaha fin nisa máa rántí pírísìpù tá a gbé kalẹ̀ yìí pé bágbára tiẹ̀ bá ka agbára ọlọ́run káwọ̀ ju bágbára rẹ̀ ti ká lọ ẹgbẹ́ kí ni sọ abéyìí ṣe ń jọ̀ òun onífọwọ́ àhọ́rọ̀ ìṣẹ̀mí kọ́dà ẹgbà nìkan kí ò ní jẹ mọ́ ọ̀dọ́mọlú àbílà tó ní lọ́wọ́ ànábì sọ́lọ́ forí jè mí báwọn sọ abẹ́tí rí inú tiwọn àmọ́ káwa náà gbogbo ọkùnrin ká máa rántí eléyìí o ẹ̀ mọ́rin rí ní agbára mi ka kò lọ kọ́dà ẹlòmíì nínú experiences tá ti rí lára díẹ̀díẹ̀ níbi táwa náà dàgbà mọ́ táwọn yẹn máa kẹ́jọ́ bá yìí pàtàkì jùlọ bẹ́ẹ̀ lómi bá nílùú tí èsì tiẹ̀ bóyá fẹ́yàwó láti ilẹ̀ ibo òwe kò yàn àbí láàrin ilẹ̀ yorùbá náà ọ̀sán mọ̀ pé yàwó yìí ò lẹ́bí kan kò níran kan nílùú táwọn wà yìí ọkùnrin yìí máa rí as opportunity pé ntòkù mi ní í ṣe anábì ń bọ́ sọ̀rọ̀ ittaqullaha fin-nisa máa rántí pẹ́nìkan bẹ tágbára tiẹ̀ káwọ̀ ju bó ti rò pé agbára rẹ̀ káyàwó rẹ̀ lọ ẹ̀ẹ́dẹ́gì. حسن اختيار الزوجة حسن اختيار الزوجة والزوج ننتي tí ó yẹ ká fèsì mọ̀lá máa sọ ti àwa tá a ti níyàwó lé tá a wà lé ọkọ a ti máa sọ tẹ̀yìn tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń pilẹ̀ náà eléyìí tá a wí ya wara tí máa fa marital discord náà o pé wọ́n ṣe lè fẹ́ kejì olúwa ṣe ní aláàbí o àmọ́ kìlọ̀ fọkọ náà pé kò ṣe déédéé àìdébẹ̀ o ẹ mẹ́jọ á ti lọ bẹ̀ o. àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba ṣẹ̀ṣà àyàwó anagba muhammed sọlọ bí ọba sì ṣẹ̀ṣà ọkọ náà gbogbo ntí àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta tá a dábọ̀ lẹ́ẹ̀kan ni anabi fẹ́ ká wá kó pé sallallahu alaihi wasallam kọ́dà rẹ̀ ní fẹ́ ẹni téyìn ó nífẹ̀ẹ́ rẹ̀ tó ń lọ sí kínní tó ń lọ fẹ́ràn yàn nínú àwọn ìlànà tá anabi wá fi kalẹ̀ sallallahu alayhi wa sallam kábẹ̀rẹ̀ lórí tàwọn obìnrin anabi níbi yẹn bá fẹ́ fẹ́ yàwó tunkahul mar'a li arba àwọn nǹkan mẹ́rin yẹn lè wò nínú síga hadithi yìí wọ́n ní kì í ṣe pé anabi pa wá láṣẹ pé bọ́ọ̀ bá fẹ́ yàwó ní kò wò ní o anabi ṣe hikaya experience àwọn èèyàn bí a báwọn èèyàn bá fẹ́ yàwó tí wọ́n máa wò ní ìtumọ̀ àdìsí nù túnkà olùmọ́ra lé àrùbá nǹkan mẹ́rin ni anábìníláyé gba tòun sallallahu alaihi wasallam anábì nọ́tìsì pé làwọn èèyàn máa ń fi fẹ́ yàwó wọn lé lomi lé hasabiha anábì ẹlòmí àwo pé ilé tí ọmọbìnrin yìí ti jáde ilé dáadáa ni òbí dáadáa ló bí wàlímàlìhà anabi ní kọ́dà ẹlòmí lè torí kóbìnrin lówó kó torí yóò fẹ́ wàlí jamaliha anabi lẹ́lòmí lè torí ẹwà sallallahu alayhi wa sallam kó torí ẹ̀fẹ́ obìnrin wàlí díìnìha si sì lè ṣe pé ẹ̀sìn lórí lára obìnrin recommendation tàbí nàbí wa ni pé fadfar bidhati dini tarbat yadaka bọ́lọ̀mbá ni kọ́wọ́ rẹ ọ tẹ obìnrin ẹlẹ́sìn kọ́wọ́ ẹ̀sìn fẹ́ obìnrin àkíyìn ló dáa ju recommendation tàbí sọ̀dọ̀ náà wà ní ìwọ̀sẹ̀dọ̀ ẹ dákun gbogbo àwa tá a bá fẹ́ yàwó kò burú gẹ́gẹ́ bá anabi ti wù yìí àràǹtí ọ̀fà mà wá dà ní orobìnrin tọ́ rẹ wà lódiwọ̀n bó ti ń fẹ́ yọ́ máa ṣàlékún ìfẹ́ láàrin ìwọ pẹ̀lú rẹ̀ kọ́ra lànàbí fi sọ́n bò mí ẹnìkan wá bá nàbí wájà alábẹ́yìn náà kún ma dátà kò sí nù àǹtíjú o almugira bun shu'ba wá bá nàbí sọ̀rọ̀ sọ́lá ń gbéya ah, mòríyàwó kàti mọ̀ fẹ́fẹ́ ànàbí ni ana lọ́ta ilẹ̀ ìhà ṣe wọ́n wí fún ọ ní àbótiri fún rẹ̀ so o ti ṣe kí ni o ti wo o ti rí ah, ọlọ́run èwo ànàbí ni lọ́wọ́ fa innahu ahra an yu'addima baynakuma torí pé kò ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ kó jẹ́ kí ìbáṣepọ̀ yín àjọṣepọ̀ yín lọ́kọláya kọ́pẹ́ kọ́mọ ìpè ní ẹ̀fẹ̀ ra yín lónìí ọwọ́ adilọ́la dà ìmọ̀kébó ti rí ni àbódilẹ́yìn oṣù kan tọ́rọ́pọ̀lọpọ̀ gbéyàwó ní nfaka bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ broda kẹ́ni lọ́kàn ju ìfún wọ́n sì ní báyìí lórí ìmọ̀ pé bẹ́ẹ̀ kórìí nínú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni kí n téèyàn ọ̀fẹ́ níyàwó kọ́dà n téèyàn ọ̀fẹ́ lọ́kọ ẹ̀yìn obìnrin náà kó wúyà ọba lànà anabi mu bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam àmọ́ bàbá wa wo gbogbo nǹkan wọ̀nyí anabi ni ma jẹ́ sìn ọ̀yọ́ lẹ̀ bàbá wo ẹwà tá a wúwo tá a wòran anabi ni ma jẹ́ kíkẹ́ni obìnrin tí ọba sẹ́sìn rárá bí ti wọ́ ọ ma oṣù ọ̀la ti fẹ́ o ìlànà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam bàbá fẹ́ kí apilẹ̀ ìgbésí ayé lọ́kọláya nírọ̀rùn ànábì ní fadfar bidhati dini taribati yada ẹlòmíì máa wá sí gbọ́ àwa pé kéèyàn ó gbé kọ́ndíṣàn kalẹ̀ gbé àbíyàwó tó bá hàlùkùrá nì nífẹ̀ẹ́ àbíyàwó tí ọba ti mọ kéwù nífẹ̀ẹ́ wọn náà lè máa kọ́ àmọ́bìnrin tá a bá ti rí pé abẹ́lẹ̀ ah, yìí ti gbọ́ qala Allahu kọ́lá rọ̀ṣúlù kò ní máa jiyàn pé ọlọ́run sì lè wí bẹ́ẹ̀ èyí náà tó wọlókùn tó máa ṣe kíni tó máa máa lé ntòjú. àmóbìnrin tó ti rí i pé kọ́lá kò fẹ́ gbọ́ kí lọ́lọ́run wí kí lànàbí wí ànàbí ni ẹ má débẹ̀ o sallallahu alayhi wa sallam tọ́ nípa ti àwọn ọkùnrin náà ànàbí sallallahu sallam ojú ìfẹ́ yẹn obìnrin náà pé bẹ́ẹ̀ bá lọ́kọ ee irú mọ́tò báyìí wọ́n gbé wá lónìí irú tọ̀hún ni wọ́n gbé wá lọ́la ibi báyìí ni wọ́n ti ń ṣiṣẹ́ ìwọ náà lè wòye wọn fi torí ẹ̀ pé ẹni tí ń fẹ́ ni àmọ́ anábì ní nǹkan méjì kan bẹ ìwọ obìnrin tí wọn náà bá ṣẹ̀ṣà ọkọ òun ni ọjọ́ jẹ́ pàtàkì anábì ń fẹlẹ́ yìí bá àwọn òbí obìnrin torí pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti fọmọ wọn lọ́kọ anábì fi bá wọn sọ̀rọ̀ pé ǹjẹ́ akùn. من ترضون دينه وخلقه khuluquhu fasawwiju الله عليه وسلم. sallam ẹ̀rí nǹkan méjì wo ẹ̀yin ya wa ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò wa lẹ́yìn tẹ́ ẹ bá wo pé oníṣẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀làsìkì kọ̀ láìfi ọ̀rẹ́ wa kọ̀ láìfi gbogbo yìí lẹ́yìn náà léwu ẹ̀ tó fẹ́ yàn àmẹ́ wa wo dinahu wa olùkọ́ ẹ wo ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn wò wa rẹ̀ àṣeyàn lè lẹ́sìn ẹ kó ṣe pé ń bi ọ̀nà wà ó kù díẹ̀ káàtó tọ́rọ̀pọ̀lọpọ̀ ní ń kọ̀ǹpilẹ̀n fáwa lónìí pé èyí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wọ̀nyí wọ́n yìí tọ́jú ìyàwó wọn ò níwà dáadáa alẹ́bi ti ní kéèyàn owó wà kó tó fọmọ sí kínní kó tó fọmọ lọ́kọ o màá ń já akùn ìdá ń já akùn máa ń tarọ̀ bọ́wọ́ná dìínàhù wà kó lókọ̀ hù fàṣàwùjù torí náà àwọn nǹkan méjèèjì yìí ló kó sábẹ́ ń tí mo pè ní husnul ikhtiyar láti pilẹ̀ kéèyàn ọmọlú ẹ̀sà tí tí ó bá sá ìwọ ọkùnrin ntọ́ wò lára obìnrin tó fẹ́ fẹ́ ẹ̀yin obìnrin náà ntẹ́ wò lára ọkùnrin tí ẹ fẹ́ fẹ́ nínú tí bàbá mójútó pẹ̀lú ògbọ́nà marital discord bí ọ̀tí ẹ̀ tán fẹ́rẹ́fẹ́rẹ́ ni ó kù òun ni pé alḥadaru min qat'i al-wuhud al-qahira ala nafs ńgbà tí a bá ń ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ pé ọ̀fẹ́ mi èmi náà fi ọ́ kéèyàn ọmọ ọdún tí ọ̀fẹ́ nu ara ẹ̀ sọ o irú májẹ̀mú tó gbé kọ́ rẹ̀ lọ́rùn o torí pé yíò ní obìnrin mi ò padà dìmọ́wọ́ pàtàkì jùlọ pé ẹ̀sọ́ báyẹn tó kí n tó wọlé ó sì lè má jóbìnrin tí ó jẹ tí ó jẹ pé bí Kùránì ti ní ilá ayé àfúnà wàyà wa nàbí bìyàdì yìí ó kó dàtú nìka wà wà á dáhù akọrọbọlẹ òun lè má jẹ dẹ ó lè má jóbìnrin tí pé bí yẹn bá ti lóun ó fún ní nǹkan tó wá ní òsì mọ́ tí ó sì gbà pé kò kò sí mọ́ náà nù wàláyé tóbìnrin mi bọ́ bá lo ogójì ọdún lé ọkọ ni níjọ́ tó bá tún rántí àdéhùn tó ṣe tó múṣẹ wọn ò ní gbanu rẹ jọ wọn náà kàn máa kí á ah, já ilẹ̀ ìjà gbígbà lọ torí náà kéèyàn ọmọ sẹ́ríbí máa ń wọ̀rẹ̀wọ̀rẹ̀ ń pé a ah, kò sí ti ní ṣe ànábì ní sọ́ra ẹ̀ o torí pé ànábì ní àwọn obìnrin lẹ́tọ̀ọ́ gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe fún wọn wọ́n béèrè pé kẹ́ ẹ fòfin lẹ̀ ànábì ní fa ẹ̀ na àhàkù. الشروط أن تفوا به ما استحللتم به الفروج ما استحللتم بها الفروج anabi nínú májẹ̀mú conditions tó ṣe pàtàkì kéèyàn ó múṣẹ òun ni ti obìnrin tí ó jẹ́tọ̀ fún ọ tẹ́lẹ̀ tó sórí ẹ̀ tó torí ẹ̀ sọ ọ́ di ẹ̀tọ́ rẹ̀ ẹlòmíràn kọ́nà ẹlòmíín gbà tí kìnnìún bá wà lójú rẹ̀ yọ sọ pé kọ́nà yọ sàdéhùn pé ìwọ nìkan náà ni òun ò ní fẹ́ ìyá alámọ yìí si ti <laughs> ó ti dì í mú ó ní wá jẹ́ pé bọba padà wá pé pé tí mo sì wí wọn kọ kọ padà fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ o ó lè jẹ́ nínú obìnrin tó yẹ pé tọ́ ọ̀dà ó sì lè jẹ́ pé kò ní í gbà eléyìí tí ọba ti wá nígbà yìí láti jọ náà ẹ̀ nígbàdùn ara yín mọ́ kọ́dà bí lẹ́yìn bá ti ń tò tẹ́lẹ̀ kò ní í tò mọ́ èyí ṣépè torí náà nínú tọ́ yẹ kéèyàn ò fi èsì òun ni pé do àjòjù nígbà tá a bá ń ṣàdéhùn pàtàkì jùlọ ọkùnrin irú àdéhùn tá a bá ẹlòmíì ti ṣàdéhùn tágbára rẹ̀ ọ̀ká ẹ kọ́dà bá a bá ti fẹ́ra wa tẹ́nísì àkọ́kọ́ ọmọ tó bá kọ́ bí ìlú èkó lọ́lọ́ bí sí nígbà tí di pé ìyàwó wọlé yóò bímọ tán nǹkan kò rí bẹ́ẹ̀ má yìí lè jẹ́ ni tó gbọ́ bá ti gbọ́ nǹkan kò ní gbàgbé ìwọ lágbára òsìsí láti pé àdéhùn yìí má torí náà kéèyàn ọmọ ọdún tí àti májẹ̀mú àtàdéhùn tí ó bá ṣe fún obìnrin kó tó wọlé ara tí ò ní jẹ́ kí máríta discord ọmọ wáyé ní insha Allah ta'ala. bàbá ti sọ ọkùnrin. So, káyà tọ́dọ̀ ẹ̀yìn ìyàwó obìnrin náà inú ta nẹ́bùa Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ mọ̀ kọ́ kọ́dà tá nẹ́bi kọ́ ná sọ́n pẹ̀lú ná sùn rẹ̀ káwọ obìnrin ó fi èsì anabi ní gbogbo sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ọkùnrin bá ti ní òun ọ̀fẹ́ rínú ilé òun èèwọ̀ ni kó bẹ̀rẹ̀ ọmọ wọlé náà kọ́dà bọ́jọ́ rẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìjà ò sí láàrin òun àtìyàwó ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ó rí i pé òun ọ̀fẹ́ kíyàwó òun ọbẹ̀ nìkan rìn ìyàwó sì parí jágbé láti kékeré làwọn ti ń sọ rẹ ọ̀kan lèyìn ọ̀fọwọ́ mú bẹ́ẹ̀ àmọ́kọ́ ọmọ bá nẹ́gbọ́ Muhammad sallallahu nínú ààyè tá nẹ́bi fún ọkùnrin ni pé ìwọ lọ ní ilé rẹ̀ obìnrin ní lọ́ọ́ bá ọkọ níbi ọba tí wàá pè ọ pé ní àdámẹ́yìn ìfẹ́ máa rí ní inú ilé wa ń bì bá sọ́kọ̀ rẹ lẹ́nu o àmọ́ àmọ́ wa fún wẹ́ ní báyìí lápọ́ìmẹ́ǹtì pé ńgbà báyìí wọn ò ní sí ń lé bá wa kọ̀bálà nà nàbì mu ẹsẹ̀ ni kọ́dẹ̀ ẹsẹ̀ ni torí bẹ́ẹ̀ bá ti ta àṣẹ ànábì ọ̀sẹ̀ lọ sallallahu alaihi wasallam torí náà nínú ntọ́ yẹ kí amójútó tí àìmójútó lè máa fa gbọ́nmi sí omi òtó láàrin lọ́kọ-láya òun ni ọ̀rẹ́ ni ẹ̀ kódò lè jẹ́ kan nù mọ̀lẹ́bí tara tiẹ̀ ìgbà gbogbo ìgbà tí lamọ̀yọ́ wa èmi ní sọ fún pé kọ́ wa obìnrin ọ̀lẹ́tọ̀ àti máa gbàlejò tọkọ rẹ̀ ọ̀fẹ́ nínú ilé ọkọ rẹ̀ inú inú òfin anabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí nù tí ó tún yẹ ká fèsì òun ni ihtiramu zawja li ahli zawjiha wa ihtiramu azawjati li ahli wa ihtiramu zawjati li ahli zawjiha wa ihtiramu zawji li ahli zawjati ẹnu tí ó lè máa fagbọ́n mi sí omi ò tó o òun ni kí mọ̀lẹ́bí ìyàwó ọmọ tó gbà ń kọ́bọ̀ lójú ọkọ kí mọ̀lẹ́bí ọkọ náà kí wọ́n má jẹ nǹkan kan lójú ìyàwó ẹni wọ́n bá jẹ́ ọmọ tí wọ́n bí dáadáa tó wá láti ilé dáadáa kò ní jẹ́ bí irú àwọn tẹ́yìn ń wò ń pé bí wọ́n ti ń gbé gbèsè ayé ń lo ìbónú <laughs> bẹ́ẹ̀ bá ti fẹ́yàwó ẹnìkan o ẹnìkan ní àbúrò kọ́dọ̀ ẹnìkan ní bàbá ẹnìkan níyà kò sí mọ́ o èmi rẹ nìkan náà ní kọ́dọ̀ ìsìláàmù ò tó bẹ́ẹ̀ me and my wife ẹ ṣeun bàbá rí ẹni tó bá gbọ́ ìsìláàmù yìí tí wọ́n rí rí pé ní ìmọ̀ ọkùnrin ní rí pé ìyàwó òun ìfẹ́ nìkan rí nu mọ̀lẹ́bí òun àbí àpọ́nlétọ́ yóò ṣe fún wa kò máa ṣe at the same time bọ́ bá ṣe pé ní ọkọ náà lọ́fíìsì lọ́dọ̀ tó pé ní kò rí àwọn òbí àbáwọn ẹ̀gbọ́n àbáwọn ìyàwó rẹ̀ léèyàn pàtàkì ìwé eléyìí náà lè fa gbàmísì omi òtó ó lè fa kínú ilé ọkọ láya ọmọ ká sì ṣe báyìí kọ́dà kọ́ bá lànà ti Islam mu Islam ò sí ní orí pé ǹjẹ́ ọba ti kó lé yín tó dìyàwó lọ́dọ̀dọ̀ ọkọ rẹ kò sí mọ̀lẹ́bí mọ́ kò sẹ́gbọ̀n mọ́ kò sábúrò mọ́ kò rí bẹ́ẹ̀ nù Islam ká máa so ẹbí pọ̀ títí títí àtẹ̀yẹ́ ń bẹ lóhun nìkan àti obìnrin délé ọkọ èyí wọn ò pé kọjọ́ ma bàbá àtìyá rẹ̀ mọ́ èyí wọn ò pé kọjá burú àwọn ẹ̀gbọ́n rẹ̀ mọ́ èyí wọn ò pé kọjẹ́gbọ́n fáwọn àbúrò ẹ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ wá dóńdó pé kí ló dé kí ni wọ́n wá kódà ẹlòmíì bá a débi pé obìnrin yìí lè jẹ́ pé òun náà lọ́nà àsìkò tiẹ̀ bóyá ń tajà àbí ń ṣiṣẹ́ ọkùnrin gbọ́dọ̀ mọ̀ pé obìnrin yìí lẹ́tọ̀ọ́ bọ́bá àbúrò rẹ̀ kan tó sanwó rẹ̀ bọ́bá rẹ̀ gbọ́n bàbá rẹ̀ kan èyí wọn yọ kó nù fámìlì wọn nítorí pọ̀ fẹ́ torí náà ẹja fèsì lẹ́yìn náà bẹ́ẹ̀ rí òun lágbára lórí ìyàwó òun òun níjó ṣe gbélé yọ máa dun obìnrin yìí irú eléyìí sì lè má jẹ́ kí mọ̀lẹ́bí wọn ó tòrò ẹ ká sọ tẹ̀yìn ìyàwó náà kí wá ṣe pé kéèyàn wá dóńdó pé ní èlò lẹ fún wọn ń jò àwọn ọmọ mi ṣé wọn ò ní gbowó kínní ṣé wọn ò ní gbowó kínní obìnrin ò dóńdó pé o ti fẹ́ mi náà ò ní mọ̀lẹ́bí máa gẹ́gẹ́ bá a ti kìlọ̀ fọkùnrin náà pé ọ̀gbọ́dọ̀ tó ń dòkó ti délé mi náà èmi rẹ̀ nìkan náà ni eléyìí ọba ìlànà ìsìlámù lọ